jọjọ́ ìwá ìyàwó bá ní ẹ èmi náà nì ṣé mo tún nílò láti kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ yín kí n tó kó owó nínú àpò ṣòkòtò yín ní ọkọ bá ń dá lóhùn pé àá ó tiẹ̀ sọ fún mi bóyá mo nílò owó yìí láti fi ṣe nǹkan tó ṣe pàtàkì ńkọ́ ìwà tó o ti ń wù yìí o ti fẹ́ jọmọ́ ìwà olè lárábìnrin Adùngbàrìn ló bá fárígá ló bá fi ìjà pẹ́ ta ló ní ẹ ti dóhun olè mọ́ mi nìyẹn o mo ti dolè nìyẹn o gbogbo owó tí mò ń kó nínú àpò yín inú ilé náà ni mo kúkú ń nà sí mi ìkú fi ra nǹkan sọ́rùn ara mi ntẹ́ jẹ náà ni mo fi ń rà ntẹ́ lò ni mo fi ń rà ẹ ti wá pariwo olè mọ́ mi báyìí nísìnyí ṣé mo nílò láti gbàṣẹ kí n tó mú owó nínú àpò ṣòkòtò yín lọ́rọ́ bá di iṣu àtàyàn yàn ló bá doní gbòógbà gbòógbà gbòógbà ṣébí tí máa ṣẹlẹ̀ nínú ilé wa náà rèé bí mo ti máa sọ fún wa gbogbo àwa tí rẹ̀ eléyìí bá ti ṣẹlẹ̀ nínú ilé wa ẹ ká máa sọ ká máa gbọ́ra wa yé. ẹ jẹ́ kí n máa fi eléyìí kí wọ́n káàbọ̀ sórí ètò bàbá ètò lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣàn náà láwà tá a ti ń dábí ẹ̀dùn tá a tún rọ̀ bí òwe orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò àyà Olúwa ṣeun ńlá fún mi ṣé tẹ rí ẹ jẹ́ kí n kọ́kọ́ máa kí ẹ̀yin olólùfẹ́ mi pé happy new year àgẹ́gẹ́gẹ́gẹ́ ọdún tuntun tó rọlẹ̀ dé o. àdúpẹ́ eh, eh. ó ti ṣojú ẹ̀mí wa. Ah, ọdún tuntun tó rọlẹ̀ dé o. àdúpẹ́ ó ti ṣojú ẹ̀mí wa happy new year ní tilé tó kó gbogbo ibi tẹ́ ti ń wò mí gbogbo àyàn olólùfẹ́ ọlá duchess of love pátápátá lórí ètò bàbá ètò mò ń kí wa pé ọdún ìyá àyàbò lórúkọ jésù kò ní le koko mọ́ wa nígbàjọ máa dúpẹ́ lọ́wọ́ elédùnmáre ọba tó ti tún ṣọ́ wa tó ti jẹ́ ká rí twenty twenty adá gbogbo ògo adá gbogbo ìyìn padà fún ẹ̀jẹ̀ tí mo pé tẹ́ bá ti rí èmi lórí ètò bàbá ètò duchess of love yìí ti dé náà nìyẹn ìfẹ́ ti ṣe kí ni ìfẹ́ ti sọ̀kalẹ̀ sínú ilé yín ó ti ń ṣàn gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa máa sọ àwọn ọ̀rọ̀ tó máa mú kífẹ́ kó máa gbilẹ̀ nínú ilé yín tó máa máa ru ìfẹ́ sókè nínú ìgbéyàwó yín náà ni ẹ̀wẹ̀ má yẹ kí sọ̀rọ̀ tó pọ̀ ẹ jẹ́ káwọn ìdílé aláyọ̀ tèmi kó máa wọlé bọ̀ pẹ̀lú ijó àtayọ̀ àtorin. báyìí wọn máa fún mi lówó yẹn mi ò tiẹ̀ mọ̀ pọ́n ti kọ́kọ́ fún wọn ní ten thousand <laughs> ipò tó bá kò tiẹ̀ kọ́kọ́ yọjú sí wọn báyìí wọn máa fún mi jọba mi gba owó yẹn jáde àwọn ni mo ti gbọ́ wọn hmm. ní ẹ wo bá ti débẹ̀ o èmi ò ní fún ní real name mi ò fake name ni màá fún o mi ni fún ní àdírẹ́sì ilé wa o <laughs> nígbà tó ṣáà ń pè mí tó ṣáà ń pè mí aṣáàdé <laughs> bẹ́ẹ̀ lọ́jọ́ aṣáàjókòó ah, àgbà tí bàbá dẹ̀ ni mo fẹ́ fẹ́ ẹ ní o nǹkan tó ah. sọ nìyẹn ń dẹ lọ́kùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ máa sọ fún mi pé mo fẹ́ fẹ́ nígbà yẹn mo dẹ̀ ti mo ti tó márì mo ti tó lé ọkọ lọ ah, mo wá mo ní mo fẹ́ fẹ́ mi mi tiẹ̀ kọ́kọ́ wo bí èèyàn tó tẹ̀lé lówó àti ṣègbéyàwó mo ní fẹ́ fẹ́ mi mo ní bá wọn fẹ́ mi máa ṣe introduction máa ṣe engagement máa ṣe church máa ṣe registry máa ṣe reception ó ní máa ṣe gbogbo ẹ̀ mú ni ó ní ẹ ó lóun máa ṣe mo ṣáà wọ́n kọ́kọ́ máa ṣakọ ṣùgbọ́n ibi tí mo jókòó sí lọ́jọ́ yẹn ni ẹ̀mí mímọ́ ti sọ fún mi lórí ìjókòó yẹn pé ọkọ ẹ̀ ni o má fi ṣeré o má mí ìsì ẹ̀ o tó bá mí ìsì ẹ̀ ó máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni o hmm. ṣùgbọ́n mo ṣì ń bẹ́ẹ̀ mi inú mi yẹn mo ṣì ń bá <laughs> mo ṣì ń bá jiyàn ah. mo ṣáà ní hmm, jẹ́ ká máa lọ so ìgbà tá a lọ lọ́jọ́ yẹn wọ́n á sẹ́ndì owó blessing yẹn ó dàbí pé forty thousand àbí thirty thousand wọ́n sẹ́ndì ẹ̀ sí mi eh, ah. lọ́jọ́ yẹn wọ́n á sẹ́ndì ten thousand sí mi náà lọ́jọ́ yẹn ẹgbà tí gbé ṣe tí gbogbo ẹ ṣe lọ ṣe lọ ẹ ṣe lọ sọ fún eh, màámi ìpè ó mà lọmọkùnrin kan tó ń yọ mí lẹ́nu o ti wá sú mi báyìí o kí la máa ṣe o ni màmá mi náà wá gbéra àwọn náà gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká bí gbé wọ́n wá sọ pé a lè tẹ̀síwájú pé nǹkan tó dáa wọ́n fi àdúrà èyí tí ò dáa wọ́n fi àdúrà mo yẹ̀ ṣe wá gbà yẹn làwọn wá rí mi tí ìṣèwà sọ fún wọn pé mo ti gbọ́ o. mo ti jẹ́ o ẹ ṣeun ìyá wa ah, ah, ó ga ìrìnàjò ìgbéyàwó yín bó ṣe bẹ̀rẹ̀ òun náà là ń sọ lọ́wọ́ ẹ bá mi jàre nígbà tí ẹ̀yin ti wá dẹnu fẹ́ kàn wọ́n ṣe mọ̀ pé ẹ̀ mọ̀ wọ́n tẹ́lẹ̀ ẹ kàn ṣàdédé rí wọn níbì kan nǹkan táwọn olóyìnbó dẹ̀ ń pè ní love at first sight ó dẹ̀ sáré ṣiṣẹ́ ẹ̀ dẹ̀ ń pa ọmọ wo ló dáa tó yìí látìgbà tẹ́ ti wá dẹnu fẹ́ kàn wọ́n tẹ́ fi ṣègbéyàwó títí di ìsìn ṣó wá ní àwọn àsìkò kan tẹ́ ti wò ó pé ah, kí ni mo tẹ̀ fẹ́ ọmọbìnrin yìí fún gan tó dàbí ah, àbátẹ̀ má ti fẹ́ àbí nǹkan kan mi ò fìgbà kan regret pé mo fẹ́ mm, mi ò fìgbà because ó jẹ́ ìyàwó tó jẹ́ pé ìyàwó tí èèyàn fi ń yangàn mm, nígbà ìṣòro ó dó tì mí mm. mo rí ìgbà kan tó yẹ pé kò sí kankan ó dó tì mí tí ẹlòmíì ìyàwó mi ó máa tibẹ̀ lọ́ máa ṣèṣekúṣe pé ṣèbí kò sí kankan lọ́wọ́ ẹ̀ kí ni kan still mo rọ́jọ́ tá a jọ mu gàrí ó dó tì mí so láti gbà yẹn èmi ò lè ṣe nǹkan kan tó yẹ pé ó lè bí nínú. Hmm, ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí gbogbo àwa obìnrin ta wà ń lé ẹ jẹ́ sáré mú ẹyọ kan yìí kí n fi ṣí wa létí ká tó tún tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ wọ́n ní ìyàwó wọn jẹ́ obìnrin tó ń dúró ti ọkọ nígbà ìṣòro ẹ̀yin ń kọ́ ṣé gbogbo ìgbà náà ni mi ò rí ṣíkìn jẹ òróró sukú àwọn ọmọ san kìnnì kan kìnnì kan mò ń kẹ́rù mi mò ń lọlé wa ṣe gbọ́ nǹkan tí bàbá wa sọ ń sìn wọ́n ní ìyàwó àwọn jẹ́ obìnrin ti ọkọ nígbà ṣòro ẹ̀yin ẹ jẹ́ ká máa dúró ti àwọn ọkọ wa nígbà ṣòro. sísítà mi níṣẹ́jú kan àsìkò mi ti sáré mo fẹ́ kúrò ní abala tí mo wà yìí níṣẹ́jú àbọ̀ níṣẹ́jú àbọ̀ ṣó ní nǹkan tẹ́yìn gan ti yí padà nínú bàbá wa láti gbàtẹ́ ti fẹ́ wọn ká tó sá lọ. bẹ́ẹ̀ ni o yá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo mọ̀ pé mo yí padà hmm. lára ọkọ mi ni ìwà àti nísùúrù. Hmm pé káwọn máa ní sùúrù bóyá wọ́n jẹ́yàn tán máa ń bínú wọ́n máa ń tètè bínú wọ́n dẹ̀ máa ń ṣe nǹkan gbùrùgbùrù hmm. ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin náà nǹkan ṣe ti rí àwọn nǹkan kan tàbí méjì tẹ́ ti yí padà nínú ọkọ yín àti ìyàwó yín ẹ jẹ́ ká máa fojú sáwọn ọkọ wa ká máa fojú sáwọn ìyàwó wa àsìkò mi sáré mi pàápàá mo ń sáré lọ ṣùgbọ́n yẹ kí n dé òkè lọ́hùn ná ẹ kí n lọ sílé agbára nígbà tí màá bá fi padà dé màá bọ́ sí abala kan tí mo máa ń pè ní abala ṣó ṣé ẹ ti bá mi parí ẹ̀ ṣé o mọ̀ mi tán mo ń bọ̀ ẹ má lọ sí. ẹ má bínú fún ìṣẹ́jú díẹ̀ náà ni <laughs> sísá mi ìbéèrè yín alákọ̀ọ́kọ́ lélẹ́yìí wọ́n ní oúnjẹ òkèlè wo ni ọkọ yín fẹ́ràn jù. Hmm, ẹ ti kọ́ pa pa pa pa ó dà ń pé ó máa ó máa bọ́ sí mo mọ̀ yín tán dáadáa <laughs> ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí o wọ́n ní eré ìdárayá wo ni ọkọ yín fẹ́ràn jù láti máa wò bóyá àwọn tó ń ja ẹ̀ṣẹ́ ni o bóyá àwọn ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni o ẹ ti kọ́ àá sísà mi ò tiẹ̀ dúró bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ń jó báyìí gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tiyín leléyìí sísítà mi wọ́n ní ọ̀sẹ̀ mélòó ni ọkọ yín máa ń gẹrun bóyá ọjọ́ náà dẹ̀ ni bóyá ọ̀sẹ̀ ni ẹ ṣáà bá ń kọ́lẹ̀ ẹ mọ̀ sọ òkè. ẹ ti kọ́ ah, ah, pápá palẹ̀ ṣe ẹ jẹ́ ń fún yín lẹ́yọ̀ sí i. <laughs> Ah, ìjẹ́ fún ilé ọkọ sìn kí ni ẹ̀bùn àkọ́kọ́ lẹ́yìn ìgbà tẹ́ pàdé ọkọ yín gbàrà báyìí ẹ̀bùn wo ni wọ́n kọ́kọ́ fún yín ẹ̀bùn tí ọkọ yín kọ́kọ́ fún yín nígbà tẹ́ pàdé wọn ẹ ti kọ́ ó yẹ gbé sísà mi ò tẹ waste time ẹ wọ́n sọ fún mi pé nígbà tí a kọ́kọ́ padà nígbà tá a ti ṣègbéyàwó tán nígbà tẹ́ pẹ́ pàdé wọn báyìí pé èèyàn fẹ́ fún yín ní ẹ̀bùn ọkùnrin fẹ́ fún yín ní ẹ̀bùn ẹ̀bùn wo ló kọ́kọ́ fún yín lẹ́yìn ìgbà tẹ́ ti pàdé tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ ṣe ẹ bá mi gbé e wá hmm, sísà mi fi ṣe obìnrin ni mí gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ tẹ́ ẹ dájú wa ẹ ra bá mi yọ ìbòjú tẹ́ fi bòjú ah, ẹ má bínú sà ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn ṣé dáadáa lẹ dé sà. dáadáa lẹ o. ah mo ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ìyàwó yín nígbà tẹ yẹra fún wa ẹ̀yin lẹ máa bá mi dáhùn àwọn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ wọn yìí. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ni pé oúnjẹ òkèlè wo lẹ́yìn fúnra yín fẹ́ràn jù láti máa jẹ oúnjẹ òkèlè. ẹ <laughs> eh, atọ́kùn. yes sir. láti Èkìtì mo ti wá ó yẹ kẹ́ ti mú oúnjẹ ah! àwọn Èkìtì. <laughs> iyán ló ń jẹ ó ga wọ́n ti jẹ́lẹ̀ mẹ́ta kan. ó ga jù ẹ ẹ bá pàtẹ́wọ́ fún sísítà mi wọ́n gbà tán wọ́n kọ hmm. ah, wọ́n ti àwọn aráalé ti ń bá mi pàtẹ́wọ́ fún sísítà mi ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ̀ tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín pé eré ìdárayá wo lẹ fẹ́ràn láti máa wò. up gunners. football. <laughs> football. Yeah. hey wọ́n tún ti ṣá sísítà mi wọ́n tún gbà tán yánnyánnyán ah dájú ẹ máa ṣèlérí níwájú ilé ẹjọ́ ilé ni mò ń bọ̀ mi tí ì dé ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ wọ́n ní bí ọ̀sẹ̀ mélòó lẹ fi máa ń gẹrun sí. ẹ nígbà míì bí ọ̀sẹ̀ mẹ́ta. Ah, mo tún ti fún sísítà mi tán ẹ má ti ẹ̀ tó wájú náà ẹ ẹ ń wò mí sísítà tẹ́ ẹ ń wò mí lọ́nkàn yìí sẹ́yìn náà mọ̀ kọ́ yín ṣé ẹ mọ̀ wọ́n tán mò ń padà bọ̀. ìbéèrè tó gbẹ̀yìn tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé ẹ̀bùn wo lẹ kọ́kọ́ fún wọn gbàrà lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti fojú gan ní wọn. ọ̀nà ti jìn. ọ̀nà jìn ṣùgbọ́n sísà mi ti kọ nǹkan kan síbí. ẹ̀bùn hmm. kọ̀ọ̀kan tí mo lè mú fún wọn gbà yẹn ni mo kọ́ fún wọn lówó kan gbà yẹn owó bí ẹ hmm. lò. Hmm, ten thousand ebi ó dà ten thousand. sísá mi kọ ten thousand naira sí bíbá yìí ẹ tún wá kọ nǹkan kan kí ni nǹkan ẹ lákòókò tẹ kọ́kọ́ kọ yìí àwọ̀tẹ́lẹ̀. àwọ̀tẹ́lẹ̀. mo ti gbàgbé tó ra lọ́dọ̀ ìyàwó látèkìtì wa. ẹ wo orí mi wú ẹ mọ́ làgé <laughs> ó ga jù mo fún sísítà mi ní hundred hundred ẹ lè máa wò pé ojú tẹ ẹ rí lórí ètò bóyá torí ojú tẹ ẹ mọ̀ ni bóyá òjòrò kan ó ti ń wò kéré mọ kò sí nǹkan tó jọ àwọn eléyìí wọ́n mọ ara wọn dáadáa ni ẹ̀yin náà ẹ máa fojú sí àwọn nǹkan kéékèèké nínú ara yín mò ń bọ̀ mi ti dé nítorí pé ẹyẹ òun fò báyìí tó fi apá kan fò bá mi ọ̀rọ̀ náà ti wá kàn yín báyìí wọ́n ní oyè tó kára ìwo ó ń bọ̀ wá kára ẹ̀dẹ̀ èhèhè ẹ̀rọ bá mi ta ojú yín ẹ fi ṣe gẹ̀ǹgẹ̀ kẹ́ ẹ má disturb gèlè tó beautiful tí mò ń wò yìí. ẹ ṣeun bá mi ìbéèrè alákọ̀ọ́kọ́ tiyín lélẹ́yìí wọ́n ní báwo ni ìyàwó yín ṣe fẹ́ràn láti máa sùn ẹ̀jẹ̀ ńlá bóyá wọ́n fẹ́ràn láti máa fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn àbí ẹ̀gbẹ́ òsì àbí kán máa dojú délẹ̀ àbí kán máa sùn káàkáà báwo níyàwó yín ṣe fẹ́ràn láti máa sùn ẹ bá mi kọ́ kalẹ̀ ẹ má sọ ọ́ lẹ́nu hmm. wọn ò gbọ́dọ̀ gbọ́ o èyí tó bá ti jẹ́ nínú ẹ̀ ẹ̀ ń ṣàrọra kọ́. tó bá jẹ́ wọ́n máa ń fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn ní ẹ̀kàn kan ẹ̀gbẹ́ ọ̀tún táyé wọ́n máa ń sùn kàkà ní ẹ̀kọ́ kàkà táyé wọ́n máa ń dojú délẹ̀ ní ẹ̀kọ́ àtàyà délẹ̀ ẹ ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì títí yín lélẹ́yìí dáde wa lórí ètò lẹ́nìí wọ́n ní tí ìyàwó yín bá jẹ́ oléré orí ìtàgé ta ni wọ́n máa jẹ́ ó túmọ̀ sí pé eléré orí ìtàgé wo ni ìyàwó yín fẹ́ràn jù tí wọ́n máa ń jẹ lẹ́nu nígbà ah ìmúláìkẹ̀ṣà ah bọ̀bọ̀ Yọ̀mí Fásiláńsọ yìí mo láìkẹ́ ah bọ̀bọ̀ Ọdúnládé yìí ó ti fáìn jù. ẹ ti kọ́ sà. ṣé èèyàn tó láìkì lórí. ẹ ẹ ò lórí àwọn eléré orí ìtàgé èèyàn tí wọ́n fẹ́ràn jù tí wọ́n máa ń jẹ lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ìgbà. Hmm, bá mi ti kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí yín leléyìí tó gbẹ̀yìn nítorí mi ò fẹ́ yọ yín lẹ́nu tó pọ̀ òun náà ni pé wọ́n ní kí ni sáìsì bàtà ìyàwó yín sáìsì bàtà tí ìyàwó yín máa dáàdì mi ò tiẹ̀ rò lẹ́ẹ̀mejì ah èmi láàyè mi mi ò mọ̀ jù fẹ́ lọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ ṣeun bàbá wa ẹ̀gbẹ́ wa ẹ ṣeun sà sísá mi ó yẹ bá mi yọ ìbòjú tẹ̀ fi bòjú bá mi yọ ìbòjú kẹ̀ tún kàbọ̀ sórí ètò bàbá ìtì ṣe dáadáa lẹ dé ṣe bínú sí wa nígbà tẹ́ ẹ̀ sí ń lé mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ pọ̀ yín wọ́n sì bá mi kọ́ lẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè òun ni pé báwo lẹ ṣe fẹ́ràn láti máa sùn. ọ̀nà méjì ni mo máa ń sùn hmm. tí mi bá fi mo fẹ́ràn láti máa làkàkà sùn ṣùgbọ́n wọ́n á ní pé kò dáa mm-hmm. kí n dẹ̀ tó márì iná ti sọ pé kò dáa mm. so mo máa ń gbìyànjú àti fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn. <laughs> mo ti fún dádì wa tán <laughs> wọ́n ní ẹ̀gbẹ́ ọ̀tún ah, eh, orí tèmi máa ń wù tèmi bá gba àwọn alárédè méjì lórí ètò tí wọ́n mọ ara wọn dáadáa ẹ kò ń ṣẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ra yín ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ra yín látẹ̀yìn mo ti ń fi wọ̀nyí òyà kẹ wá bá mi kì wọ́n láwọn oríkì lọ́dún tuntun hmm. ta ló tán yìí hmm, ta mú yìí hmm. eh, ìwọ nìkan ni màá fẹ́ <laughs> ìwọ nìkan máa bá kú àmì Jésù ẹnikẹ́ni ò ní gbà ṣe ṣe. àmì o ẹ eh, ẹ bá mi fún wọn kiss ẹ ra bá mi fún ah. wọn kiss ó yá yá yá yá ìyàwó yín ni ẹ rẹ́ǹtì wọn wá bí ah, eh, sísítà mi ó ti kàn yín mo mọ̀ pé mo rin ikàn tó pọ̀ hmm, hmm. bẹ́ẹ̀ ṣe mo rin ikàn yẹn ẹ̀sùn ń ṣe gbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lẹ̀ ń ṣe alága àdúró alága àjókòó sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀ lẹ̀ ń ṣe pọ̀ nísìnyí mo fẹ́ wo gbogbo ẹ̀ ẹ fẹ́ demonstrate gbogbo ẹ̀ fún èmi àti bá mi lórí ètò lé ní ìbáyìí ẹ bá mi kọjú sí wọn ẹ kọ́kọ́ bá mi kọrin ìfẹ́ kan kékeré fún wọn tẹ́ bá ti wá kọ tán bẹ́ẹ̀ ṣe máa ń kí àwọn èèyàn ní alága àjókòó ìdúró yẹn ẹ wàá bá mi kì wọ́n láwọn oríkì ìfẹ́ tó dáa tó dáa tó dáa tó dáa tẹ bá ti wá bá mi kì wọ́n tán bẹ́ẹ̀ ẹ wá tún bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ti ṣe ń tọ́jú yín láti bí ọdún mọ́kànlá sẹ́yìn ìṣẹ́jú kan àbọ̀. ìwọ olólùfẹ́ mi dákun yé máa kọ̀ mí sílẹ̀ sílẹ̀ ìwọ ni mo fẹ́ràn jù ní gbogbo ayé yìí ṣùgbọ́n eh? ṣùgbọ́n ṣùgbọ́n ọkọ mi lùkàlùkà olówó orí mi alẹ́ nobody tèmi nìkan mm-hmm. ẹni bí ọkàn mi mm-hmm. adé orí mi mm-hmm. the only cockroach in my cupboard yeah, the financial controller of my head èmi àti ẹ báyìí àjọ máa bára wa kú ní ìṣù níyàwó agbára Ọlọ́run lágbára ẹ̀yà ẹ̀yà ẹ bá mi kọjú sí wọn kẹ́ ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn